ẹ̀gbá alíṣà bíi agbòǹgbò àkàlà ẹ̀gbá tí ń gbara alé ẹ̀gbá tí ń gbara oko ẹ̀gbá méjì kì í jara wọn níyàn bá a wà ẹ̀gbá aké ẹ̀gbá òkè ọ̀nà ẹ̀gbá agbágbùrá ẹ̀gbá òwú gbogbo wọn ìlú ẹ̀gbá kan náà ni ta ni ẹyẹ wo ló báwo ni ó ṣe jẹ́ sí àwọn èèyàn ìlú ẹ̀gbá. E ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé aláké tìlú ẹ̀gbá ṣàlàyé pé lísàbí kọ́ ló tẹ abẹ́òkúta àti ìlú ẹ̀gbá dó ṣùgbọ́n wọn a máa ṣọdún lísàbí lọ́dọọdún báwo ló ṣe jẹ́ orí òkè olúmọ ń kọ́ ṣẹ́yìn mọ ọ̀gbun mélègùn kí ni ó rọ̀ mọ́ ṣé lísàbí ló lọ ọbẹ̀ ni àbí báwo ló ṣe jẹ́ gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe a rí i pé ìtàn ìpilẹ̀ṣẹ̀ ìlú Ẹ̀gbá òun ló ní oríṣiríṣi igun àwọn kan gbà pé ìlú Ẹ̀gbá ló gba orúkọ láti inú ọ̀rọ̀ yìí Ẹ̀gbá lugbó tí ó túmọ̀ sí àwọn alárìnkiri inú igbó a lè sọ pé ó jẹ́ òtítọ́ nítorí pé àwọn baba ńlá àwọn ará Ẹ̀gbá ni wọ́n rìn láti Ọ̀yọ́ ilé títí tí wọ́n fi dé inú igbó ẹ̀gbá tí wọ́n sì dá ìlú tí a mọ̀ sí ìlú Abẹ́òkúta nísìnyí sílẹ̀ àwọn ẹ̀gbálugbó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ẹ̀gbáluwẹ̀ tàbí ẹ̀gbálódò tí ó túmọ̀ sí àwọn arìnrìn-àjò lọ sí inú odò ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ìran yìí ni wọ́n fà kalẹ̀ tí wọ́n tàn káàkiri tí wọ́n wá gé orúkọ wọn kúrú sí ẹ̀gbádò lóde òní lápá àbòmí ẹ̀wẹ̀ ìtàn tún fi yé wa pé olóyè kan ń bẹ látijọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ ẹ̀ṣẹ̀gbá olóyè yìí ni ó léwájú oríṣi ẹgbẹ́ tí ó sì mú wọn tẹ̀dó sí ibi tí àwọn ẹ̀gbá ń gbé lọ́jọ́ òní látàrí ìdí èyí ìlú ẹ̀gbá gba orúkọ látara olóyè ẹ̀ṣẹ̀gbá. E láti ayé ìjọ́hun òun ni àwọn èèyàn ìlú ẹ̀gbá ti ní ọba tiwọn tí ó ń ṣàkóso lé wọn lórí wọn a máa pe ọba wọn ní aláké tìlú ẹ̀gbá bí ó tilẹ̀ jẹ́ pé aláké ń ṣàkóso lé wọn lórí àwọn gbó ọba ìlú ẹ̀gbá wà láàrin àyíká ìlú ọ̀yọ́ ilé èyí mú kí ìlú ẹ̀gbá máa san ìṣákọ́lẹ̀ fún aláàfin tìlú ọ̀yọ́ bí aláké ṣe ń san ìṣàkọlẹ̀ fún aláàfin ìlú ọ̀yọ́ wọn a máa pèsè ààbò fún àwọn èèyàn ìlú ẹ̀gbá ṣe bẹ́ẹ̀ mọ̀ pé báàyè bá gba tápà á kọ́lé ègúnnu bí àwọn ará ẹ̀gbá ṣe ń san ìṣàkọlẹ̀ fún aláàfin ọ̀yọ́ tí ó ń pèsè ààbò fún wọn àwọn aṣojú aláàfin ní ìlú ẹ̀gbá bẹ̀rẹ̀ sí ní dúnkookò máwọn èèyàn ìlú ẹ̀gbá wọ́n bẹ̀rẹ̀ sí ní hùwà ìrẹ́jẹ sí àwọn aráàlú wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè fún owó orí tí ó gọbọi wọ́n ń kó ìnira bá àwọn aráàlú wọ́n ń jí wọn gbé wọ́n ń tà wọ́n sóko ẹrú wọ́n bẹ̀rẹ̀ sí ní jayé fàmílétè kí n tutọ́ wọ́n ń kó ìnira wọn ò náà ní ọba aláké wọn kò bìkítà fún àwọn aráàlú ẹ̀gbá ohun tí wọ́n ṣáà máa ń sọ ni pé kí gbogbo wọn sanwó orí àti ìṣákọ́lẹ̀ gọbọi bí bẹ́ẹ̀ kọ́ àwọn ó tà wọ́n fáwọn tó ń ṣòwò ẹrú ni gbogbo ọ̀rọ̀ yìí ló ń ṣojú àgbẹ̀ kan tí ìtàn ṣàlàyé fún wa pé orúkọ rẹ̀ ń jẹ́ Lísàbí ìhùwàsí yìí ń bí àgbẹ̀ yìí nínú ó wáá pinnu lọ́kàn rẹ̀ pé òun gbọ́dọ̀ wá wọ̀rọ̀ kò fi ṣàdá kí ni Lísàbí ṣe báwo ló ṣe ṣe ṣé ó rí ìjà àwọn èèyàn yìí gbè ṣé ó yege gbogbo ẹ̀ lẹ máa gbọ́ gbogbo ẹ̀ ni mo máa ṣàlàyé fún yín nínú fídíò yìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí dáadáa ẹ má fọwọ́ ọ̀dù ẹ o ẹ máa wò ó ní kékeré kẹ́ ẹ wá fi í lẹ̀ nítorí àwọn àṣírí ìtàn ọ̀ṣẹ̀ǹbáyé pọ̀ tí ó máa fojú hàn sí yín Dámilọ́lá Ayépọlá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi ẹ tẹ subscribe button ẹ láìkí chánẹ́ẹ̀lì wa Yorùbá Gidi TV ẹ tẹ notification bell eléyìí á máa jẹ́ kẹ́ mọ̀ bá a bá ti fẹ́ dúrọ́ọ̀pù àwọn fọ́nrán míì a máa jẹ́ kẹ́ mọ̀ bóyá fídíò míì tún ti jáde ṣe bẹ́ẹ̀ rántí pé mo sọ pé àgbẹ̀ kan wà tí à ń pè ní Líṣàbí àgbẹ̀ yìí ń gbé nílùú Ẹ̀gbá ìhùwà sí àwọn aṣojú Aláàfin ìlú Ọ̀yọ́ tí wọ́n ń gba ìṣàkọ́lẹ̀ lọ́wọ́ àwọn ará Ẹ̀gbá kò tẹ́ lọ́rùn látàrí ìdí èyí ó ṣètò ẹgbẹ́ ológun kan àmọ́ o ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pé wọn ò mẹyẹ tó ń ṣun Lísàbí ọ̀pọ̀ ò tiẹ̀ mọ bí ó ti wá wọn kàn ṣáà mọ̀ pé ibì kan ló ń gbé àmọ́ àwọn òbí ẹ̀ ìtàn ò fi ìdí ẹ̀ múlẹ̀ ẹgbẹ́ ológun tí Lísàbí kó jọ yìí òun ni ó dàbí ẹgbẹ́ àgbẹ̀ tó ń ṣe àwùjọ lóore bẹ́ẹ̀ bá wò wọ́n ẹgbẹ́ yìí lójú aráàta dàbí ẹgbẹ́ ìrànwọ́ alájọṣepọ̀ kan tí ó ń pèsè àtìlẹ́yìn fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ lẹ́ka iṣẹ́ àkànṣe bí àpẹẹrẹ bí ìpalẹ̀mọ́ oko fún sáà gbíngbin èrè oko àti ṣíṣe àkójọpọ̀ àwọn èrè oko lásìkò ìkórè àmọ́ o ohun tí wọ́n ń ṣe gan-an pàtó nínú ẹgbẹ́ yìí tí ọ̀pọ̀ rò pé ó jẹ́ ẹgbẹ́ kan láwùjọ tí ó jẹ́ olùrànlọ́wọ́ àwọn àgbẹ̀ òun ni ìkọ́ ara ẹni ní ọgbọ́n ogun jíjà ẹgbẹ́ yìí jẹ́ ẹgbẹ́ ológun tí ó so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlú Ẹ̀gbá pọ̀ tí gbogbo wọn sì wà ní ìṣọ̀kan nínú ẹgbẹ́ yìí ni wọ́n ti ń kọ́ nípa ìhámọ́ra ogun àti àwọn ọgbọ́n ìjagun ṣẹ́gun ogun abẹ́lé tí ó bẹ́ sílẹ̀ ní ọ̀yọ́ ní ọdún 1775 ṣe pàtàkì nínú ìtàn lísàbí àti ìtàn ìlú ẹ̀gbá ó pèsè àǹfààní tí ó yẹ fún lísàbí láti ṣekú pa àwọn ọmọ ogun ìlú ọ̀yọ́ tí ó wà ládùúgbò wọn ní ọdún 1775 bákan náà lẹ́yìn tí lísàbí ti pa àwọn aṣojú aláàfin tí wọ́n wà ní. Ni ibùgbé tirẹ̀ ní ìgbẹ̀yìn tí ó tún ti ṣẹ́gun àwọn aṣojú ìjọba ìlú ọ̀yọ́ tí wọ́n tó ẹgbẹ̀ta lójú ogun ó bẹ̀rẹ̀ sí ní gbaradì fún ẹ̀sùn nítorí pé ó mọ̀ pé àwọn aráàlú ọ̀yọ́ kò ní í káwọ́ bọ́tán wọn á fẹ́ gbẹ̀san àwọn ò ní wọ́n kún òun náà ní ìgbà láàbọ̀ nígbà tí lísàbí ń retí ìgbẹ̀san àwọn èèyàn ọ̀yọ́ ó ké sí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó ní kí wọ́n kó àwọn obìnrin àti àwọn arúgbó pẹ̀lú àwọn màjèsín ọmọdé lọ sí àfonífojì kan tí ó wà ní ibi tí wọ́n ń pè ní ọ̀gbun mẹ́lẹ̀gùn ó sì fi ara rẹ̀ àti àwọn ọmọ ogun kékeré míì pamọ́ sí apá àbòmíràn ní àfonífojì bákan náà ẹgbẹ́ ológun tí Lísàbí ti dá sílẹ̀ yìí ṣe àṣeyọrí tó pọ̀ lẹ́ka dídáàbò bo àwọn aráàlú Ẹ̀gbá lọ́wọ́ ìkọlù ìgbẹ̀san àwọn ará Ọ̀yọ́ ọkùnrin rọ̀gbọ̀dọ̀ ọkùnrin tó ga tó síngbọnlẹ̀ tí à ń pè ní Lísàbí yìí ni ó ń gbé ní ìgbẹ̀yìn ṣùgbọ́n ó wá láti ibì kan ní ìlú Ẹ̀gbá tí wọ́n ń pè ní Ìtòkú Lísàbí gbìmọ̀pọ̀ pẹ̀lú àwọn kan láti gba òmìnira fún àwọn ìgbà látọ̀dọ̀ aláàfin ọ̀yọ́ tí ó ń ṣàkóso lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ní ilẹ̀ yorùbá àwọn aṣojú aláàfin tí wọ́n wà ní ọ̀dọ̀ àwọn ará ìgbà ní àkókò yìí ni wọ́n jẹ́ àwọn kan tí wọ́n máa ń ni èèyàn lára púpọ̀ láti lè jẹ́ kí ìlú ẹ̀gbá bọ́ lọ́wọ́ ìjọba aláàfin ọ̀yọ́ pátápátá líṣàbí kó àwọn ọmọ ogun tí wọ́n wà ní ìkáwọ́ rẹ̀ wọ́n ṣígun lọ bá àwọn aninilára wọ̀nyí wọ́n sì ṣẹ́gun wọn láti ìgbà tí ó ti gba òmìnira fún àwọn èèyàn ẹ̀gbá ní ọ̀pọ̀lọpọ̀ tí ń bu ọlá fún un wọ́n dẹ̀ ń fi ara wọn ní ọmọ líṣàbí ṣé ẹ̀ ń bá mi fi ọkàn bá ìtàn yìí bọ̀ líṣàbí àgbòǹgbò àkàlà akọni tí àwọn tó jẹ́ ọmọ bíbí ìlú abẹ́òkúta ní ilẹ̀ yorùbá ò lè gbàgbé jẹ́ ẹnìkan tí wọ́n ń bu ọlá fún títí di àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ìṣẹ́gun yìí òun ni isaac bẹ̀rẹ̀ sí í pọ̀ fún àwọn èèyàn ìlú ẹ̀gbá tí wọ́n sì fi tipa bẹ́ẹ̀ jẹ́ ológun olóògùn ọlọ́rọ̀ olówó àti pàápàá jùlọ ẹni tí ó ń pàṣẹ lẹ́ka gbogbo ìṣọ̀kan àwọn ará ẹ̀gbá e òun ni ìtàn ṣàlàyé ẹ̀ fún wa pé jẹ́ ọgbọ́n àtinúdá Lísàbí Agbòǹgbò Àkàlà nítorí náà òun ni àwọn èèyàn Ẹ̀gbá máa ń pe ara wọn ní ọmọ Lísàbí Lísàbí jẹ́ olùṣètò àti olùdarí ikọ̀ ológun tí ó níyì bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí gbogbo èèyàn ń bu ọlá fún kò fi iṣẹ́ òwúrọ̀ rẹ̀ sílẹ̀ ìyẹn iṣẹ́ àgbẹ̀ lísàbí kó àwọn ẹgbẹ́ àgbẹ̀ yorùbá kan jọ wọ́n dìjọ gbéná wojú ìjọba ọ̀yọ́ láàrin ọdún 1775 sí ọdún 1780 wọ́n kọlù wọ́n wọ́n sì ṣẹ́gun àwọn agbègbè bíi ìjàyè gbàgùrà ìgbẹ̀yìn ni gbogbo wọn wà lábẹ́ ìjọba ọ̀yọ́ kí wọ́n tó gba òmìnira yàtọ̀ sí bí ìjọba ọ̀yọ́ ò ṣe lágbára mọ́ bíi ti tẹ́lẹ̀ ṣé bóyá káwọn ọ̀yọ́ mèsì jáwọ́ iṣẹ́ láabi ni ṣe bóyá káwọn ọ̀làrí ọba lọ jáwé májẹ̀ǹṣe míì mọ́ ni wọ́n ò mà jáwọ́ àwọn ọ̀làrí ọba tí wọ́n wà láwọn ìletò àwọn ọ̀yọ́ mèsì tún ń wọnú àwọn ọ̀lọ́ àti abúlé wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ń tà wọ́n sóko ẹrú fáwọn aláwọ̀ funfun ní ìkọjá odò àtìláńtíìkì. Lísàbí ṣe ìpìlẹ̀ ẹgbẹ́ àwùjọ kan níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ yìí jẹ́ jagunjagun wọ́n kéde òmìnira wọn láti ọ̀dọ̀ àwọn aráàlú Ọ̀yọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní pe orílẹ̀-èdè wọn ní Orílẹ̀ Ẹ̀gbá tí olúùlú ọ̀hún sì ń jẹ́ Gbàgùrá wọ́n mọ̀ pé Ọ̀yọ́ ilé yóò gbógun ìkọlù Ìgbẹ̀san nítorí náà wọ́n sì gbèrò láti jẹ́ kí ìjà náà kúrò ní abúlé nípa kíkó ogun lọ jà àwọn ọmọ ogun ìlú Ọ̀yọ́ tí kò lágbára púpọ̀ bíi ti àtẹ̀yìnwá ìlú Gbàgùrá nígbà náà jẹ́ ìlú tí ó ní ó kéré tán ọgọ́rùn-ún ilé àti pé ó jẹ́ ìlú Yorùbá tí ó tóbi jùlọ ní Igbó Ẹ̀gbá àtijọ́ àwọn jagunjagun Lísàbí ni wọ́n wà ní Òṣìẹ̀lẹ̀ tí Àkàṣì jẹ́ olórí ogun ó wá láti Gbàgùrá akínlá ìdó òun ni olórí ogun ẹ̀gbá òsì ẹ̀gbá anábà sì ni balógun ẹ̀gbá ṣe rántí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ìtàn yìí fún wa mo ní aláyélúwà aláké tìlú ẹ̀gbá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan tó ta kókó kí ni aláyélúwà wí ẹ tẹ̀síwájú ẹ̀ máa bá mi ká lọ aláké ti ilẹ̀ ẹ̀gbá aláyélúwà adédọ̀tún àrẹ̀mú gbádébọ̀ nínú ọ̀rọ̀ wọn ṣàlàyé ọ̀rọ̀ kan tó ta kókó tí ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n gbàgbọ́ pé lísàbí agbòǹgbò àkàlà ni olùdásílẹ̀ ìlú àtijọ́ tí à ń pè ní abẹ́òkúta ṣùgbọ́n o abíyèsí aláké ti ilẹ̀ ìgbà ní ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ o nítorí ìlú abẹ́òkúta ni wọ́n dá sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ikú lísàbí agbòǹgbò àkàlà aláké tìlú ẹ̀gbá ọba adédọ̀tún gbadébọ̀ ṣàlàyé síwájú pé ìlú ẹ̀gbá ni wọ́n dá sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí lísàbí ti papòdà ó ṣàfikún pé jagunjagun tó gbajúgbajà tí kò gbé ní ìlú abẹ́òkúta tí ó jẹ́ olúùlú ibi tí wọ́n ń pè ní ẹ̀gbá làǹdì báyìí òun ló wá láti ìtòkú lóòótọ́ ṣùgbọ́n kò gbé ní ìlú abẹ́òkúta ọba àgbádébọ̀ tẹ̀síwájú pé ipa tí lísàbí kó nígbà ayé rẹ̀ ni ó ní í ṣe pẹ̀lú bí ó ti gba àwọn ẹ̀gbá sílẹ̀ lọ́wọ́ ìjọba ọ̀yọ́ lẹ́yìn tí ó darí ogun tí ó sì ṣẹ́gun àwọn ọ̀tá àwọn ẹ̀gbá ọba àgbádébọ̀ sọ pé lásìkò tí lísàbí ń ṣèjọba lókè èèpẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n ń gbé lóríṣiríṣi agbègbè àti abúlé tí gbogbo wọn wà ní ibi tí wọ́n ń pè ní ẹ̀gbá land báyìí lẹ́yìn ikú rẹ̀ àwọn kan sọ pé Lísàbí agbòǹgbò àkàlà mọ̀ọ́mọ̀ wọ inú igbó Lísàbí ó wọlẹ̀ pátápátá àwọn kan nínú ìtàn wọ́n sọ pé rárá o ó pa ara rẹ̀ ní lápá àbòmíì nínú àwọn ìtàn àkọọ́lẹ̀ àkókò náà wọ́n jiyàn pé Lísàbí sá lọ sí ilẹ̀ mìíràn ni ó lọ tẹ̀dó síbẹ̀ àmọ́ o àwọn kan gbà pé inú kòtò tí àwọn èèyàn Ẹ̀gbá gbẹ́ ni wọ́n sọ Lísàbí sí si lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ sí ní lo ẹgbẹ́ àwùjọ tó dá sílẹ̀ láti fi ni wọ́n lára nínú iṣẹ́ ìwádìí tí a ṣe àwọn èèyàn díẹ̀ tún jiyàn pé Lísàbí wà láàyè nínú igbó Lísàbí àti pé ibẹ̀ ni ó gbé títí tí ó fi kú tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ ẹ̀gbá kan sọ pé Lísàbí kò lè wà ní àyíká inú igbó Lísàbí tí ò ní jáde síta nígbà tí oríṣiríṣi ogun ń ja àwọn èèyàn ìlú ẹ̀gbá ọdọọdún ni wọ́n ń ṣọdún lísàbí festival nílùú ẹ̀gbá ayẹyẹ náà ń wáyé ní ìrántí ìgboyà lísàbí àti bí ó ṣe léwájú ìgbéga àlàáfíà tí ó sọ gbogbo àwọn èèyàn ẹ̀gbá di olóríire tí ó sì so gbogbo àwọn èèyàn ẹ̀gbá papọ̀ kí wọ́n wà ní ìṣọ̀kan ní nǹkan bí ọdún kan sẹ́yìn èrè lísàbí kan tí ó ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà méjìdínlógún ni wọ́n rì mọ́lẹ̀ síta ní àyíká àdátán ní ìbámu pẹ̀lú ìbú ọlá fún jagunjagun tá à ń pè ní lísàbí agbòǹgbò àkàlà ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV ẹ ṣe bí ẹ ṣe fọkàn bá wa lọ mo lérò pé gbogbo àwọn fídíò wa oríṣiríṣi tá à ń drop owó náà lẹ̀ ń bá wa wò ẹ máa bá wa wò ó tán ẹ má wò ó láàbọ̀ nítorí pé àwọn àṣírí kan wà láàárín kẹ́ farabalẹ̀ bá wa wo gbogbo ẹ̀ tán gbogbo kọ́mẹ̀ntì yín là ń rí o ẹ ṣeun pẹ̀lú ìfẹ́ tẹ ẹ ní sí wa dámilọ́lá ayépọlá ọlọ́run ṣẹ̀yẹ lórúkọ mi fún ìkànnì yorùbá gidi tv